بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا ترجم قال الإسلام الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى باب تفسير الإسلام báàbù tafsir al-Islam ẹnu ọ̀nà tí a ti ń ṣe àlàyé kíni wọ́n ti ń jẹ́ islam ní ọba mọ nǹkan bó lè yóò ṣe ní ọ̀la rẹ̀ kéèyàn fi ṣe nǹkan yẹn bó ti yẹ kéèyàn ṣe. ọ̀rọ̀ náà bàbá dẹ́dà subhanahu wa ta'ala bàbá dẹ́dà sọ yìí pé. فإن هاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني ọlọ́run ní fàyínà ṣáájú nǹkan tí wọ́n bá ń bọ́ jiyàn tí wọ́n bá sí fàáfàá ìwọ máa dá ọlọ́run yìí pé asilamu tó wọ́n ṣe é lè láàrin iwájú mi èmi ti jù ú lẹ̀ fọlọ́run. ومن اتبعني أتنتظر كلمي وجانا بفعل منا ونوج وجسه يفعل صحيح الإمران هيا آه، تاتي أبي تونتي نعم وفي الصحيح أن أمر الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الإسلام أن تشهد أن لا إله إلا الله إنه حديث عمر الخطاب رضي الله عنه لا دوجي صلى الله عليه وسلم صفي لا تجب يلو بليل كننجا إسلام ننجا إسلام أن تشهد ان الله إله إلا الله قال سعري في مساني طلعت أصيد أصيد أفيا الله kọ́ òṣìṣẹ́ rí pé dájú Muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ bá yé ṣe. tó máa kírun. tó tún máa wá yọ zaka. tó tún máa wá gbàgbà Ramadan. tó tún wá lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wò fún ìjọsìn nígbà tí wọ́n bá lágbára àti ìrìn àná yẹn àti lọ sí Mẹ́kà lọ sí ìjọsìn. الإمام مسلم في حديث رجال إنه صحيح حديث توصل عليه كان عند إسلام ندعو أبي فيسن كان أبي فيسن جبريل عليه السلام لكن حديث مني قال تدع أبي هريرة تجلى الإسلام، إسلام ترى تنسى إسلام أنصر كمسلمين عن المسلمين òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣàlá ń dáhùn pé lágbájá báyìí ni wọ́n ní mùsùlùmí àwọn lẹni táwọn mùsùlùmí là níbi ahọ́n rẹ̀ kò fi ahọ́n rẹ̀ sáwọn lọ́gbẹ́ kò fi ṣe wọ́n sùtà wọ́n yẹ́ di hi wọ́n là pẹ̀lú kíni ọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ọ̀fọwọ́ rẹ̀ sí wọ́n sùtà mùsùlùmí gidi nìyẹn alimami Bukhari àti Muslim بحديث عجاد إنه صحيح أحاديث ليس صلعي عن المسلمين من حديث بهز بن حكيم عن أبيه عن جده أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن الإسلام فقال أن يسلم قلبك لله أو يعني أن يتواضع ó ń béèrè lọ́dọ̀ ojúṣe ọlọ́run sọ̀lá àdùsọ̀lám anílẹ̀ islam nípa kíníjẹ́ islam tó wá dá lọ́wọ́ ìkẹ́ yuslima qalbuka lillah kó ojú ọkàn rẹ lẹ̀ fọlọ́run islam ni ọ. ìwájú rẹ náà nìyí kó dojú ẹ̀kọ́ lọ́run. Aleykum salaam. وأن تصلي الصلاة المكتوبة أو نعم، فوز معكم وقت معه الإسلام يعني وتهدي وتهدي الزكاة المفروضة فوز تجي الزكاة الإمام أحمد رحمه الله في حديث إجاد المسند هو إنه أحاديث تصل عليك من إسلام هو حديث أبي قلابة عن عمرو بن عبسة عن رجل من أهل الشام عن أبيه أنه سأل رسول الله صلى الله عليه وسلم ما الإسلام يعني أنا بيبي لا لوجس الله كان إسلامه قال أن تسلم قلبك لله عز وجل أنا كنت جواك على الله أبا أبا وما توبي ويسلم المسلمون من لسانك ويدك ó sì tún ajá pé àwọn mùsùlùmí máa là níbi ahọ́n rẹ ọ̀ní fi ahọ́n rẹ sọ̀sọ̀kúsọ sí wọn ọ̀ní fi bú wọn ọ̀ní fi parọ́ mọ́ wọn ọ̀ní fi sọ̀rọ̀ yín pa wọn ọ̀ní fi fi wọ́n sí ẹ̀yẹ bákan náà ahọ́n rẹ àwọn mùsùlùmí ọ̀là níbi ọwọ́ rẹ bá ti rí ọ̀ní fọwọ́ rẹ ọ̀ní fi lù wọ́n ọ̀ní fi jẹ wọ́n yà náà ayọ̀lẹ̀ islam ni afdol. ènìyàn tó a tún bẹ̀rẹ̀ pé islam wò á lọ́la jù. kọ́lá lè iman. wọ́n ní àlè imanu ni o téèyàn ní bàbá sọlọ. kọ́lá wà mọ́ lè iman. kí ni à ń jẹ́ imanu kan. kọ́lá à ń tún mi náà bìlá ìwọ̀n ọ̀la ìkàtì. ọ̀rọ̀ ẹ̀ kọ́ onígbàgbọ́ sọ́lọ̀. àtàwọn mọ̀lẹ́kà sọ́gbà ẹlẹ́yìí wọ́n ní àlàyé kíni ohun tí wọ́n ń pè ní islam ẹni tí bá fẹ́ ṣe islam tí ó lè gbàgbọ́ yòrùn tó fẹ́ ṣe báàbò ẹnu ọ̀nà kàtọ́nì èyí tó bá dára ń sàlàyé pé islam èèyàn gbọ́dọ̀ jìrọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀sìn mi ẹni wọ́n bá jìrọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀sìn mi kò bá làálàá sí gbẹ̀jù lọ wọ́n ń tọ̀ <laughs> yóò ṣòfò yìí. أبا دادني ومن يبتغي فمن يبتغي غير الإسلام دينا ولن يقبل منه أني أني جابت وان ضيعت الإسلام وليس، فلن يقبل منه آمين بالغنية وهو في الآخرة من الخاسرين وبعد بجوز القيامة أنتم أو أمام جنسوفه sọ́ọ̀tù alimọ̀rán aya eighty five nínú àwọn hadith tí ń ṣàlàyé ìfẹ́ islam kò sí má ṣe nu hadith abi hurairah radiyallahu anhu. قال قال رسول الله صلى الله عليه وسلم تجيب الأعمال يوم القيامة. àwọn sẹ́tẹ̀ yẹn bá ṣe wọ́n á dé níjọ́ gbẹ̀ndà kìyàmù. فتجيب الصلاة. ìrún dé ìrún màá sọ̀rọ̀ yìí pé ìwé ẹlẹ́dà anasọ́lá hmm, irun ni mí. fọ̀yọ̀kúrú ìnàkì alákọ̀ọ́yọ̀. ọlọ́ba adẹ́dọ̀ sọ̀rọ̀ pé orí dáadáa lọ wa. nígbà yà sàrà àtẹ̀yìn bá ṣe láyé òun yóò tún dé bí ẹ̀dá. fọ̀yọ̀kúrú yàrá anasọ́lá. òun náà máa sọ pé sàrà mi ni yaqulu inna fi'la khayr. wọn hmm. bá dáadáa sọ fún pé ó sì wà lórí dáadáa. ọmọ yẹn jírò sí i àná. lẹ́yìn ìgbà àwọn yóò tún dé. yaqulu ya rabbi àrùn sí i àná. àwẹ̀ náà tún máa sọ wípé èmi màá la wẹ̀. yaqulu innaka ala khayr. ọba dáadáa wà sọ fún pé ó rí dáadáa lọ wa lórí bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ṣẹ́ dáadáa téèyàn bá ṣe wọ́n máa dé gbogbo sẹ́yìn wù torí ó dé láwọn sí olóore ọlọ́run máa sọ fún ọ tí wọ́n bá ti láwọn dé orí dáadáa ni wọ́n náà wà. islam dáwà sí láyé àwọn ní ọ̀tún dé. òun náà tún máa ké sẹ́lẹ̀ lábẹ́ wọlé dà mí. ọlọ́run ni ọ̀tà àlàáfíà. èmi sì ni islam ẹ̀sìn àlàáfíà. ويقول إنك على خير نعم هذا لو تصفن في إيوه على دادا بك اليوم آكل وبك أعوتي أعوتي أعوتي ó ní wọn lọ́ba adédọ́ máa sọ fún yín pé bí kàlíyàwó mọ́ àkóòdù bí kàlíyàwó mọ́ àkóòdù pẹ̀lú rẹ ni màá fi gba ọgbọ́n táwọn èèyàn ṣe lénìí òbí ka ọ àpé pẹ̀lú rẹ̀ màá sì fi ta ni lọ́rẹ̀ lónìí pẹ̀lú rẹ̀ màá fi ta ni lọ́rẹ̀ lónìí. kọ́lá lọ́wọ́ tá a lọ sí kìtàbí. náà wàá sọ náà lọ́kọ̀ á ní rẹ̀ ń pín. àwọn yẹn fẹ́ bí gbọ́yìí ní Islam dínà wọ́lá yìí kọ́bálà mi ìhùwà òwà fìlẹ̀ àfihàn ti ní alẹ́ kọ́ sílẹ̀. nàìjíríà tàbí wá ohun tí èsì Islam lẹ́sìn aláwọn làní ìgbà lọ́wọ́ tó bá sì di níjọ́ gbẹ̀ndà kìyàmù ìwà náà ni tí ó pàdánù àti wí lẹ́ẹ̀kan ṣùgbọ́n hadithu ta kàyà hadithu tí oògùn rẹ̀ jẹ́ ni ọjọ́ wa náà wọn hadith wọn máa fi gbẹ ní lóńgbẹ bí wọn fi ní ìdò ṣinṣin nínú Islam ṣùgbọ́n àwọn ọ̀túnmọ̀ míì wà tó ṣe pé wọ́n lè bá kì pípọ̀ nínú àwọn kàtà ṣàlàyé níbi hadithu tí a ní kò gún régé yẹn àbá sọ pé àdìsí ògùn régé kì í sànẹ́bí là ń bá wò sallallahu alaihi wasallam ká wọn aládì sànẹ́bí lẹ̀ kì í ṣe àdìsí rẹ̀ lọ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó gbà lọ́dọ̀ ẹni tó gbà lọ́dọ̀ àwọn sàbẹ̀ àwọn ẹni ẹni ó ní àwọn àdínkù kan òun ni àfi máa ń sọ pé àdìsí kan àdìsí kan ọgbọ́n régé. هو أنه صحيح حديث عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد يعني يوضع ما سيسكا تيوس حسك وامه عدا فراسي في إسلام ناس واني قام تولي بعد كي يسيبي olófin ṣe mú wa àwọn kí n má yà májẹ̀mú àkọ́kọ́ ìṣe nítorí tọ́lọ́hún májẹ̀mú kejì òun ni kéèyàn fi tẹ̀lé lánàá níbi sallallahu alaihi wasallam bí ọba ti papọ̀ mọ́ kọ́dà kéèyàn sì ń dòrí tọ́lọ́hún bí ọba ti papọ̀ mọ́ ìlànà níbi sallallahu alaihi wasallam fàbú aráàlú májẹ̀mú kejì nìyẹn ráwọn nígbà wọn máa dà padà sọ́ńtọ̀ wọn ni báàbù wujubi al-istighna'i. بمتابعته صلى الله عليه وسلم عن كل ما سواه أنا نزعت فيك لا يفيد جلوجة إرارة pẹ̀lú títẹ̀lé ànábì sọ̀lọ́lọ́hùn àlèyọ̀sọ́lá káwá rọrọ̀ kúrò níbi gbóhùn tó bá yàtọ̀ sí ìlànà ànábì sọ̀lọ́lọ́hùn àlèyọ̀sọ́lá. كقول الله تعالى <clears throat> ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء <clears throat> لكل شيء تبعي مع الحلاس لكل شيء لكل شيء وني ونزلنا عليك الكتاب بيانا الصو القرآن قال فلان النبي تبيانا لكل شيء kọ́ جعل jẹ́ àlàyé fún gbogbo nǹkan sọ́ọ̀tù ẹ̀nàhálí àyà eighty nine. الإمام النسائي الإمام النسائي وقب وحديث تعفيق أي مع عفون حديث ولا رأي ولا تدع النبي صلى الله عليه وسلم وسبعي أنه رأى في يد عمر بن الخطاب ورقة من التوراة أريد wọ́n lọ rí lọ́wọ́ ọ̀ràn ọ̀kàtọ́ nípa àmájẹ̀mú láéláé kan wọ́n mọ̀ rò ń kà rẹ̀ ń tó mọ̀ ń kẹ́kà bẹ̀rẹ̀ sí ní kà. òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àkàlà ń sọ fún ni ọ̀rọ̀ àtúmú lọ́wọ́ ni. mo já a nàkìyà èmi ti wá fún yín mo ti mú Islam wá fún yín ní bàyìí tọ́ ní wọn tó funfun nàkíyàtà tó tún wá mọ́. làkàrà musa hayyan wàtàbàtùmùhù wàtàtùmùhù dọ̀làtùn. wọ́n ní tànàbí musa gẹ̀gẹ́ bá wà láyé tọ́lọ̀ ń sọ àtàwọn àkàlẹ̀ fún wàtàbàtùmùhù ẹ wá lọ fọ́lọ́ ànàbí musa èmi náà sì tún wá wà ń kalẹ̀ wàtàràkìtùmù ní ẹ̀ka mítì <laughs> dọ̀làtùn ẹ̀sìn náà àti pé tá ànábì kan bá lọ ànábì tó dé òun ni iṣẹ́ rẹ̀ wà ń tà òun tí ó sọ fún yín náà nípa ẹni tó dé lẹ́yìn bíi ní ẹ lọ fọlọ nínú ìgbà wa ọ̀rọ̀ mi tó rẹ̀. làkàrà mọ́sá àyà máa wà sí àhó ìlà ìgbà. ojúṣe aláwọ̀ sọlá rẹ̀ sọlá ní tánẹ́bì musa bá wà láyé torí lẹ́sẹ̀ iṣẹ́ tèmi wá lẹ́yìn jẹ́ tó bá wà láyé kò lè sígbà láyè kan fún àfikún tẹ̀lé ohun tí mẹ́rọ̀ mi. وقال عمر بن الخطاب رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا. tọ́ Umar gbọ́dọ̀ ní àbá lójú ẹ̀ eléyìí tán àbánilá raditu billahi rabba mo ti yọ́nú sí Allah ní ẹlẹ́dàá ìmọ̀ pé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ máa o ẹni máa gbé báíbù káàkiri máa o àwọn làwọn mìíràn lọ gbé báíbù ọ̀hún náà níṣẹ́ wọn ò sì lè dá sọ́tò alákìíká kọ̀yẹ́jú irú ọkùnrin alájà yẹn jamiu àbíkílẹ̀ kọ̀ọ̀ẹ́ ní ìlérò pé ó lè dágájá kọ́ ka kùránì láti kọ́ ka gbogbo sọ́tò mẹ́bàá yìí kọ́ má pòfò lọ yóò sì máa ṣe Corinthian verse one kan chapter kìíní yóò máa rí bẹ́ẹ̀ lè wí tí ò fi dalẹ̀ ẹ̀rí kìí ṣe pé comparative ìyẹn lè ṣe tí a bá ní bùkátà sí so ṣùgbọ́n kìí ṣe pé yẹn ní ní di wa lọ́wọ́ làbí wa ní hàn kankan ní ọ̀fà àfi ní gbàgbọ́ yẹn sí kódà ohun tí àná ìṣọ̀lá àṣàrà máa ń ṣe lójú ayé rẹ̀ ni pé ọyẹ rẹ̀ gbé ìwé yẹn wáyà lágbájá máa kà fún wọn kí lóò sọ fọlọ́hún wí kí lóò sọ fọlọ́hún wí lọ́dọ̀ yìí ntọ́kọ́ máa jù lọ ṣùgbọ́n fóun ni ọ̀ àtẹ̀bàtì ọ̀ àhà báyìí sórí débi nísìnyí alihamdulilayi alukóran nísìnyí ẹ̀yọ̀ kápẹ́rẹ́ ni kútùbù hadith ló ń pọ̀ jù àwọn tí wọ́n nísìnyí alànàjíìlù ni wọ́n máa ń ha kì í ṣe ìnjíìlù alànàjíìlù àwọn báíbùlù bíi mẹ́sàn-án bíi mẹ́wàá àkèrè sàwọn nìkan àwọn yẹn ní bánẹ́bà ni kìí sọ àwọn old testament àbí new testament àwọn yẹn kọ́ àwọn yẹn wúlò ju gbogbo àwọn kẹta ni wọ́n ń kà yìí torí àtó bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí ká ní gbogbo ẹni ọkọ̀ rẹ̀ sí àtó bẹ́ẹ̀ àdè tó bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí ká ní gbogbo ẹ̀ lọ́kọ̀ rẹ̀ sí èyí tó bá ti ṣe déédéé wọn táwọn sọlá àṣàlá ń fún wa ní ìròǹpa rẹ̀ á fi dé ìmúlẹ̀ rẹ̀ sọgbó yókù tó àá sá nígbàgbọ́ tí mo bẹ́ẹ̀ lọ́n sọ kalẹ̀ làwọn òbí abẹ́ tíkẹ́ẹ̀tì báíbùlù ni tí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí táwọn lè ní tó báíbù dákúrá wọn kò láwọn fẹ́ kó báíbù mẹ́wàá jáde àkẹ́sì ní tẹ́sàmẹ̀tì ẹnìkan báíbù mẹ́wàá sẹ̀wọ̀n ẹ̀ ṣùgbọ́n tó lè wí òun ya fọ́tò jésù lẹ́ni tí ò ní orun gùn lórí ọ̀kan ya fọ́tò jésù ó ṣe ní onírun wèrè ọ̀kan ya ṣùgbọ́n ìlérò kan kẹ̀kẹ́ ya alẹ́ ìtọ́gẹ̀rún náà ọ̀kan ya ọ̀fárùngbọ̀n ọ̀kan ya ọ̀gẹ̀rùngbọ̀n wọn bẹ ti jáde bẹ́ẹ̀ ní ìsìnkú ẹ̀bùkọ̀ kan láti ní àwọn kìíní wọn ni so kìí sòun lèyẹn gbọ́dọ̀ tẹ̀ bàtì àwọn onímọ̀ ọ̀dọ́ ká sí ìyẹn ni à ah, àyè tó bí láyé rọ́gbà àmọ́ pé bẹ́ẹ̀ ni mo yọnu sí aláàánú ẹlẹ́dà ọ̀bílẹ̀ ìsìlámù dínà mo sì yọnu sí ìsìlámù lẹ́sìn wọ́n bí Muhammad nàbíyá ìṣèlè méjì o mo gbà pé Muhammad ànábì ni kùránì máa kà kùránì láwọn àkà ọ̀rọ̀ bó ti ولا حديث إنه الرواء الرواء الغليل في تخريج أحاديث منار السبيل تجت الإمام الألباني رحمه الله تعالى باب ما جاء في الخروج عن دعوى الإسلام لأننا تنسى نقرأ طوح نديجي جادي قول إنه إسلام وقوله تعالى وسماكم لمسلمين من قبل وفي هذا من hmm, àwọn ọba rírà kò sí kan téèyàn lè jẹ tó pé kí wọn pè yẹn mùsùlùmí èèyàn gbọ́dọ̀ máa jẹ rọfídọ ikọ tó kọ ni àwọn rọfídọ làwọn ẹni tí wọn tako àwọn sàbí lẹ́yìn tí fámílì ànẹbí ní àwọn sàbí nìkan ní wọn gbà tí wọn èèyàn gbọ́dọ̀ máa jẹ mùsùlùmí kó tó máa jẹ nẹsùbà wọn làwọn wọ́n fi pé àwọn kọ́ sí fámílì ànábì sọlá àdìsọlá náà àwọn sàhábà ìyẹn gbọ́dọ̀ máa jẹ́ mùsùlùmí kó tó máa jẹ́ kàwárì jù kù àwọn kàwárì jù míì àtàkùtà lásán àtàkùtà olùmọ̀ ìyẹn gbọ́dọ̀ máa jẹ́ mùsùlùmí kó tó máa jẹ́ mọ́líjì á tọ́lá àwọn mọ́líjì á nìyí àwọn sọ pé iṣẹ́ láàbí kò lè lápá nínú ìmánì hmm? ìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó tó jẹ́ jàmíyà àwọn jàmíyà nìyí ọ̀pọ̀lọpọ̀ ròyìn Ọlọ́run pátá wọn ní ọ̀pọ̀ aláka yìí wọn fọpọlọ yanjú rẹ àwọn ti tarí ẹbọsẹgbẹ kan wọn mú èyí tí ọba aláka yìí mú lọ́dọ̀ wọn. sotori bẹ́ẹ̀ ẹnu ọ̀nà tí ń sọ nípa jíjáde kó nínú kòsí Islam àgbọ̀dọ̀ jáde kó mbẹ ọba dàda ni ó wà sàmà kúmùlì mùsùlùmí náà ní nkọ̀bùlì. nàbí ilà Ibrahim alayhi salatu wa salam. قول القيم مسلم ساجو ساجو وفي هذا ليكون الرسول عليكم شهيدا وتكونوا شهداء على الناس كذي سالون لجاري جين كاينة لجاري لوري عمينا ها حديث علم بأنه صلاة الحج آية في جديني الغاين الحارث الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال أمركم بخمس mo pa yín lẹ́sẹ̀ wọ́n alátọ̀dà ní sọ́lá sàlá pé màá màá ń pa yín lẹ́sẹ̀ mò ń pa yín lẹ́sẹ̀ márùn. Allahu àmọ́rọ̀ níbi yìí nà. Ọlọ́run ló sì pa mí lẹ́sẹ̀ márùn. Àkọ́kọ́ ni asámù ìgbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu wọ́n tọ́ a ìmọ̀ àtẹ̀láṣẹ̀ aláṣẹ̀ àti ìjagun sójú ọ̀nà ọlọ́run àti kí ni ọ̀sẹ̀ ìjà pé ìgbà láàyè ẹ̀sìn ọ̀bá sí láàyè kan ọ̀dọ̀ síbi tí ó ti gbá tán ẹ̀sìn rẹ̀. wàlìjàmọ́ a àti kí ni ẹ̀jẹ̀ jàmọ́ a jàmọ́ àwọn ni ìwà nílànà mùsùlùmí parapọ̀ àwọn tí wọ́n máa jáde kúrò nínú nǹkan àwọn mùsùlùmí lórí rẹ̀ nípa ìfẹnukò wọn pípa ẹni tí wọn máa darí wa ni. فقد خلع فقد خلع ربقة الإسلام من أنقه nítorí pé من خالف الجماعة ẹni bá yapa sí mùsùlùmí parapọ̀ àbí ohun tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí wà lórí ẹ̀ nínú adìẹ ọ̀kan ah, òun á jáde kùn rẹ̀ ọ̀yàpá rẹ̀ hàn irúfẹ́ ni bẹ́ẹ̀ ọwọ́ àyàpá rẹ̀ kí ìdàṣìbìrì ní ohun tó tó ìnṣì kan kọ̀pọ̀ náà bí ẹlọ́gàn fílẹ̀ nù kẹta ọgọ̀rọ̀ mùsùlùmí wà lórí ẹ̀ irúfẹ́ ẹni ẹ̀ ọ̀dẹ̀kálà rẹ̀ bùkátàlẹ̀ ìsìlámì mìíràn àgùkè ó ti yọ pé ìsìlámù kúrò lọ́rùn ààrẹ ni wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbígbà ẹ̀mí sara yín o ẹ̀la àni àrùjẹ àfitọ́ntàn bá sẹ́rí lókun. ومن دعا بدعوى لجاهلية ومن دعا بدعوى لجاهلية بدعوى الجاهلية هي بدعوى بدعوى الجاهلية ومن دعا بدعوى الجاهلية فإنه من من جفاء ẹni tó bá lọ pèpè ìpèpè àìmọ̀kàmọ̀kàn nírú ọ̀rọ̀ táwọn aláìmọ̀kàn máa ń sọ kọ́bílẹ̀ islam àwọn tí máa ń wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn yẹn tí wọ́n ti mọ̀ ọ́mọ àwọn alijahiliyon fa innahu irúfẹ́ tó pèpè yẹn min jusa jahannama wọ́n wà nínú àwọn tí ó lóso sínú náà jahannam. فقال رجل يا رسول الله ẹ ò ẹnìkan á sọ pé òjíṣẹ́ Ọlọ́run ẹni tó tó ṣe báyìí tó ṣe àwọn nǹkan wọ̀nyí tí bá ń kírun tí ń gbà wẹ̀ ńkọ́. kọ́lá wa yẹn tó ń la wa tó. àṣìṣe ọlọ́run ní bẹ́ẹ̀ ni tí bá ń kírun kọ́ máa gbà wẹ̀. fàdí àwọn òbèdó àwọn lọ ìlẹ́sẹ̀ kàmú ọkùnrin lè mú. àbí ẹ pera yín ẹ pera yín nírú ohun tọ́lọ́run pè yín ọlọ́run sọ yín ní mùsùlùmí ó yín ní mùmínì ìbádàlá láti pera yín lẹ́ẹ̀kan sí kọ́. حديث الإمام أحمد وبجاج مسلم عن التلميذ من سنن nínú sàhíì hadithu mi tó yẹ. من فارق الجماعة تأكيد الشبر فمات فمتات فمتات بوت جاهلية. لا لا زين هاتون حديث فمي فمتات بوت جاهلية. أني أن ترى يقع الجماعة مسلمي قرابة قيل شبر من إيش ojú wọn bá díẹ̀ báyìí náà lọ́dọ̀ wa fi fi wọn táwọn mùsùlùmí parapọ̀ wà lórí ẹnu adìẹ ọkàn àmọ́ tí àwọn tó ń bá jáde láyé àmì ìtàtòwò jahiliya ikú rẹ̀ yẹn ó kú kú àìmọ̀kànmọ̀kà ó kú sípò ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ló ń tọ̀ ìtumọ̀ ìyàjẹ́ má ta àṣìyà má ta àṣìyà Imam Bukhari rahimahullah àti Muslim ọgbẹ́ xarí ìtàn ìjáde sahih. sàfihàn wọn ìgbà tí pàǹfà kan wáyé láàrin al-muhajiri wal-ansari pàǹfà wáyé láàrin wọn ìkan náà méjèèjì kan ọ̀tá nípa ní fúrọ̀ níyẹn sì bínú ni ọba sọ jíjà ọba ké sáwọn yòókù rẹ ẹ̀yin ansọ́ọ̀rì ẹ̀ má wò mí rẹ̀ ẹ̀yin náà sọ fẹ́ ẹ̀yin muhajiri ẹ̀ má wò mí rẹ̀ ah! òjíṣẹ́ ọlọ́run àbẹ̀dá àwẹ̀lì jàhìlìyà tí pẹ̀lú pípẹ́ mọ̀kànmọ̀kàn ẹ máa wí. ẹ̀rẹ́ àmì yàfa àná bẹ́ẹ̀ni àgbórí kó bí ànábì mùsùlùmí aláàrin yìí tí kò láyé mùsùlùmí jọlọ ẹbí jèjì àti mọ̀hájìrì àti ànsọ́rí lẹ́yìn pípò ẹ̀yìn ممكن سوى لاني هم خلعت مسلم في حديث جاد من صحيح وعن وقال أبو العباس كل من خرج عن دعوة عن دعوة الإسلام وقرآن وال وال ولقرآن من نسب أو بلد أو جنس أو مذهب أو طريقة فهو من أزاير الجاهلية. أبو العباس كل من خرج àǹdàwọ́l islam gbogbo wọn yóò sọ́ba ti jáde kọ́nù pèpè islam wàlùkùrán àti ohun tí kùránì pè wá mí nà sàbín báyà rẹ ni àwọn balàdì àbí lukan islam fi tì wá àwọn jẹ̀nsì àbí ẹ̀yà kan àwọn mọ̀sàbí àbí lànà kan àwọn tọ́rí àbójú ọ̀nà kan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mí ni àzáyé ní jáhìn wọ́n wà nù ariwo àìmọ̀kànmọ̀kàn nínú rẹ̀ ló ń tọ̀hún kó sí. tó ìmọ̀kòtò ẹ̀wà mẹ́rẹ̀ ọ̀ àdìsí yẹn ni mú sọ́múrì rẹ̀ wá sí mọ́ sọ́nsìn bí kò sí pé ńgbà tí ìjà alimahajiri àti ansori kọ fọkànlá alimahajiri yà ẹni tó alimahajiri yẹn wọ́n bá ké sáwọn tiwọn ẹ̀yin al-muhajirin ṣé máa wò mí rẹ pẹ̀lú ànsọ́rí pé à ń jà yìí ni. wàkọ́ra ni ànsọ́rí yọ̀ọ́nà ni ànsọ́rọ̀. ẹ o àlẹ́ ànsọ́rí yẹn náà lóun náà ṣe tó pé sí àwọn ànsọ́rọ̀ ẹ̀yin ànsọ́rọ̀ ṣé máa wò mí rẹ ni ìjẹ́ máa ti dé. فقال رسول الله صلى الله عليه وسلم أبي دعوة الجاهلية وأنا بين أزهوركم كيف كان مكان مكة àwọn lẹ́ẹ̀kan máa sọ pé rẹ̀ nígbà tí mo sì wà ní àárín yín òbí tí aláwọn á bínú síyàn ní ìbínú tó ṣe kìnìún tó le kókóókó àṣẹlẹ́yàmẹ̀yà ẹ̀dá káà máa fi ìdá àwọn máa fi ń kú àwọn máa sọ pé ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà nìkan ẹlẹ́sìnmẹ̀sìn ẹ̀sìn lòun àbúdá anẹ̀sà àṣọ̀bàlélẹ́ Islam. ما دي جازم àgbàdo ṣe tà á sòbò fún ìpalàmà lórí ariwo àwọn olóṣèlú òní káwọn aṣọ yìí pé ẹ̀yàmẹ̀yà ẹ̀sìn mẹ̀sìn kágbèjì sílẹ̀ àgbàgbẹ ẹlẹ́sìn mẹ̀sìn rẹ àlègbè rẹ ọ tọrọ bá dẹdà ní innamal mu'minuna ikhwa lórí ẹfẹ inna ad-dina 'inda Allahi al-islam ìgbà tọrọ ti wá rí bẹ́ẹ̀ sáwà sọ pé ẹlẹ́sìn ò ní mẹ̀sìn. àágbé e lójú jìdá gbogbo bí tá a bá ti wà mẹkúlù anil muslim anil muslim wọn máa sọ fáwọn yẹn bẹ wọn àyè kó gba àyè nahnu muslimun ìfẹ àwa ń tiwa mùsùlùmí làwà o yàní tó ti yẹ wọ wọn fàdí ọkà rẹ hàn ẹwọn ní wò pé àwọn àmì tí a wá dó sí ṣé wọn ò ní pèèyàn ní olùkọ́ báyìí. níta ní fi ń yàfa àwọn ní ọba mú owó sùn yọ máa fi ta rẹ ìgbà tó ti ráwọn èèyàn tó ń ṣe àgbẹ tó ń bá ní kó ń máa jẹ túwó lójú táyé wọn ń fa ọwọ́ lá ah, ẹlẹ́sìn mẹ́sìn làwọn dà tó sì lè wọ ìsìláàmù náà aláìka tó wọ́n sọ̀rọ̀ náà ni wọ́n dàkẹ́ afáàyè ńlá kan bẹ́ẹ̀ ni súnà ni ẹ fábọ́lá ni bẹ́ẹ̀ ni súnà ni bẹ́ẹ̀ ni olójú ń fábọ́lá. oúnjẹ bọ́ sílẹ̀ ilẹ̀ táyìsì wọ́n fẹ́ gba dànù wá mu. kí ló dé ẹ̀ ń máa sá jẹjẹ ni ẹ̀ ń sàlẹ̀ jẹ ni àfa ìsàlẹ̀ jẹ súnà ni. ìyọ̀ ní tijú ìyọ̀ ní tijú ara tó bá rìn àṣẹ ni. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك